ọpẹ́ yẹ ọ́ o ọlọ́run ọba àwa ọba àjíkí ọba àjígì ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba àjígbẹ̀rẹ̀gẹ̀dígẹ̀ bẹ́ẹ̀ ni o ọpẹ́ ló yẹ ọlọ́run elédùnmarè ọba bá a ṣe fi ọpẹ́ fún ọlọ́run láti inú ọkàn wa wá bẹ́ẹ̀ ni eléyìí ni mo fi kí wa káàbọ̀ kú ìsinmi òní bẹ́ẹ̀ ni o a kú ìsinmi òní o a kú ọjọ́ ìsinmi òní báwo ni òpin ọ̀sẹ̀ ṣe jẹ́ fún wa báwo tiẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ tìkára rẹ̀ ṣe jẹ́ fún wa àti pé báwo la ṣe ń ṣe òpin ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ tuntun ti fẹ́ bẹ̀rẹ̀ omi tuntun ti omi tuntun ti ń rú ẹja tuntun ti fẹ́ wọ bú báwo ni a ṣe ń gbaradì fún ọ̀sẹ̀ tuntun tó máa bẹ̀rẹ̀ ní ọ̀la eléyìí mo fi kí wa kábọ̀ sórí ètò yín ètò wa ìjóyà àkọ́tún ètò tó wà fún orin body ní gbogbo mi fún ìmísí yín àti fún ìgbàládùn gbogbo alápapọ̀ orúkọ tèmi ni Tanímọ̀mọ́ Bolúwatifẹ́ ọ̀rẹ́ yín ọmọ yín pàdé yín MC Tifẹ́ for short lẹ́nìí mo máa máa fún wa ní àṣàyàn orin àwọn orin tó ti tó ti jẹ́ pé àwọn orin yìí nígbà tí a fi máa wo àwọn orin yìí a ṣàkíyèsí wípé àwọn orin yìí wọ́n ní ipa tí wọ́n lè kó ní ọjọ́ ìsinmi ènìyàn ẹni tó bá jí láàárọ̀ kùtùkùtù àbí lọ́sàn-án àbí nírọ̀lẹ́ tó bá wò pé ah orin tí mo fẹ́ gbọ́ tí mo fẹ́ gbọ́ tó máa jẹ́ kí inú mi kọ́kàn mi ru sókè sí Ọlọ́run bẹ́ẹ̀ ni àṣẹṣe àwọn orin yìí wá fún yín lónìí ẹ àwọn orin yìí díẹ̀ nínú wọn oní oní ta máa jó ta máa gbé bọ́dì dáadáa àwọn kan náà tó wà tó yẹ pé oní sẹ́lẹ́nsẹ́ ara máa mìlíkì ara máa mìlíkì ara máa lọ sọ́tún àti sósì bẹ́ẹ̀ ni lórí ìjóyà ìjóyà àti ọjọ́ ìsinmi fórin àkọ́kọ́ tí mo fẹ́ fún wa orin yìí ó ní àìmọye àìmọye ohun tí ó lè jẹ́ kí inú wa dùn torí pé nígbà tó fi máa ṣe orin yìí tó fi máa ṣe fọ́nrán orin yìí a ṣàkíyèsí wípé wọ́n lo àwọn nǹkan tó tọ́ka sí àṣà àti ṣe ilẹ̀ Yorùbá tó fi ń gbé Ọlọ́run ọba àjíkí ọba àjíkẹ̀ tó fi ń gbé e ga bẹ́ẹ̀ ni orin wo ni mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ Ọlọ́run gbàǹgbà ta ló dẹ̀ kọ orin yìí ìránṣẹ́ Ọlọ́run Bukola Beckys Bukola Beckys ló ṣe ọlọ́run gbàǹgbà hmm. ṣọlọ́run wá gbàǹgbà láyé tiyín ṣé kò gbàǹgbà láyé tèmi ṣé kò gbàǹgbà láyé gbogbo wa ẹ jẹ́ ká lọ gbọ́ ọlọ́run gbàǹgbà látẹnu Bukola Beckys à ń padà bọ̀ àti ìlọ. gbangba gbangba eh eh jọ̀rọ̀jọ̀rọ̀ kàbìtì kàbìtì tó dá ayé fẹ̀ǹfẹ̀ fẹ̀ǹfẹ̀ tó dá ọ̀run ẹ̀yin lọ́ba lórí ohun gbogbo kábíyọ̀ọ́sí kábíyọ̀ọ́sí kábíyọ̀ọ́sí àti pé kábíyọ̀ọ́ màmá sí ní gbogbo ọ̀run àti ní gbogbo àgbáláyé bẹ́ẹ̀ ni Bukola Becky ṣe kọ dúnú orin yẹn mo lérò pé gbádùn fọ́nrán orin tí mo ṣẹ̀ tí mo ṣẹ̀ fún yín ní ìsìn láti jó sí láti dansia sí ẹ má rí gbogbo àwọn nǹkan tó tọ́ka sí àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá tó fi ń gbé Ọlọ́run ba lárugẹ kò jù bẹ́ẹ̀ lọ lórí orin gbàngbà Ọlọ́run gbàngbà ní àti ọwọ́ Kọ́lá Bekis ẹ jẹ́ ká lọ sórin tó kàn orin tó kàn tí mo fẹ́ fún yín ní ìsìn fún ìgbádùn yín ah, àwọn eléyìí àkórajọpọ̀ èèyàn ni wọ́n kì í ṣe nìkan ṣo ló dákọ́ adẹ̀ ń sọ nípa àwọn àkórajọpọ̀ èèyàn yìí wọ́n ti pẹ́ tó ti fún wa ní orin tí ó dáa orin tí ó dùn orin tó ṣeé jó sí fún àǹfààní àwọn tá a mọ̀ wọ́n dáadáa àti bí dàgbà Abẹ́òkúta ló dàgbọ́n ti wá ó dà mo ṣe ń wo ìṣe tó ṣe máa ń kọ wọn rí wọn yẹn àtàbẹ̀òkúta ló ti wá jàre wọn máa kọ òyìnbó gẹ̀ẹ́sì wọn kọ mọ́ yorùbá gbogbo ẹ̀ máa dùn wọn kọ bí àpàlà wọn. àwọn wo ni mò ń sọ̀rọ̀ wọn gangan gangan àwọn àyàn jésù bẹ́ẹ̀ ni àyàn jésù lọ ṣe orin tí mo fẹ́ fún yín ní ìsinyìí wọ́n pe àkọlé rẹ̀ ní be lifted high ẹ ọlọ́run ọba là ń gbéga ẹ ọlọ́run la fi gbọ́dọ̀ gbéga ọ ní gbogbo ìgbà nígbà tó wọ̀ àtìgbà tí ò wọ̀ nígbà tí nǹkan ń dùn àtìgbà tí nǹkan tún dùn bákan náà ọlọ́run ọba la máa gbéga ẹ jẹ́ ká lọ́wọ́ be lifted high by your one and only àyàn jésù ẹ ẹ ti mọ̀ wọn àyàn jésù ẹ wo ọ̀pọ̀ ọ̀rọ̀ ká mọ̀ ẹ já lọ wo á padà bọ̀. <laughs> bẹ́ẹ̀ ni o àsìkò ìgbádùn ò tí ì dẹ́kun lórí ìjóyà ètò àkọ́tún ètò ìjóyà lórí orísun tẹlifíṣàn bẹ́ẹ̀ ni ibẹ̀ la ti ń ṣe bẹ̀bẹ̀ ẹ bẹ̀dẹ̀ ṣe ń wò ó yìí bẹ́ẹ̀ ṣe ń bá orin tí mò ń fún yín lọ lẹ́sẹẹsẹ ẹ máa rí pa àwọn orin yìí ní ìmísí wọ́n ní ìmísí tó lè fún wa ní gbogbo nǹkan tá a fẹ́ fún ọjọ́ ìsinmi tó péye. Hmm tá a bá wo ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí ọjọ́ láàrin ọ̀sẹ̀ a máa rí pé kì í ṣe ọjọ́ tó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kì í ṣe ọjọ́ tí ó jẹ́ bí ọjọ́ fún ìsinmi fún wọn torí pé wọ́n máa máa gbáradì nípa ọ̀la màá ní Monday ọ̀la níṣẹ́ bẹ̀rẹ̀ ẹ ẹ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ ṣe sùúrù ọ̀la máa wá bíbélì ní káwa má ṣe ṣàníyàn ohun nípa ohun tá máa jẹ àbí nípa ohun tá máa mu àti pé kàtẹ́ má ṣàníyàn ọjọ́ ọ̀la rárá ìyẹ̀wò wá túmọ̀ sí pé ká má paradì fún ọ̀la ṣùgbọ́n ẹ má jẹ́ ká ṣàníyàn ìsinmi lòní wà fún ẹ jẹ́ ká sinmi dáadáa dádì tó tún kúrò lé lọ bí iṣẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ sinmi pẹ̀lú mọ́mì ẹ mọ̀ pé mọ́mì ti ń fọwọ́ tán wọn pé ẹ ẹ ìlọ ń bá wí ẹ̀yin lọ̀rọ̀ yẹn ń bá wí yóò dádì wá <laughs> ẹ̀yin lọ̀rọ̀ náà ń bá wí ẹ sinmi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ló láyé bá a bá sáré kíjokíjo pé ká ba lè lówó ká lówó ká lọ́là ká lọ́lá tó bá tún yá ìsinmi la nílò láti ná gbogbo owó náà àti gbogbo ọ̀la náà ẹ jẹ́ ká ṣe ìsinmi ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi ẹ má jẹ́ ká yan ara wa jẹ́ o ẹ don't cheat your body ẹ jẹ́ ká ní àsìkò láti sinmi kẹ̀dẹ̀ ṣe ń wò ó bẹ̀ẹ̀dẹ̀ ṣe ń wò ó gbogbo orin tí mo fún yín tí mo ti ń fún yín látẹ̀yìnwá ló ní ṣe pẹ̀lú orin tó lè fún yín ní ìsinmi tó péye tẹ́kọ̀ọ́ rárá máa gbé bọ́dì kí miliki máa mílíkì sọ́tún sósì tó máa sọ pé mọ́mì ó yá o ìjó ti yá o ẹ ẹ jẹ́ máa jó <laughs> ní mẹ́lọmẹ́lọ bẹ́ẹ̀ ni mo ṣe máa fún yín ní back to back lọ́lọ́kan òjọ̀kan lẹ́sẹẹsẹ hmm. mo máa fún wa lórin méjì lọ́lọ́kan òjọ̀kan back to back ní ìsìn orin àkọ́kọ́ tí mo fẹ́ fún wa òun ni ìgbàgbọ́ mi dúró lórí ìgbàgbọ́ mi ìgbàgbọ́ mi yẹn ó yẹ kẹ́ ti mọ orin yìí ah tá a bá ń kọ nínú tá a bá ń kọ nínú ìwé ìwé orin ní àti àti tipẹ́tipẹ́ ó ti yé eyín náà ẹ ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtòdodo Jésù ẹ àwọn kan tún máa kọ ní ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtòdodo Jésù gbogbo ẹ ti jọpọ̀ mọ́ra wọn ìgbàgbọ́ mi dúró ẹ wo Bisola Discovery ó padà ṣe tiẹ̀ náà òun náà pè ní ìgbàgbọ́ mi ẹ jẹ́ ká lọ bóun ṣe kọ títí ẹ̀ bó tiẹ̀ máa jẹ́ pé ó máa papọ̀ papọ̀ tó bá jẹ́ pé ó máa papọ̀ pẹ̀lú ìta àti mọ̀ ni àbí ó sì jẹ́ pé òun fúnra rẹ̀ ó máa dá dúró a máa lè máa kọ́ nínú orin ìwé ẹ ṣí ìwé orin yín sí ìwé one zero eight orin Bisola Discovery ẹ jẹ́ ká lọ gbọ́ ìgbàgbọ́ mi by Bisola Discovery à ń padà bọ̀. ìmọ́lẹ̀ dé òkùnkùn paradà ìmọ́lẹ̀ dé òkùnkùn parada, o ìmọ́lẹ̀ dé òkùnkùn paradà o ìmọ̀lẹ̀ dé o òkùnkùn paradà bí ìmọ̀lẹ̀ bá dé òkùnkùn a máa sáré òkùnkùn a máa gbé bọ́dì òkùnkùn a máa gbé soul a máa sáré kíjokíjo fẹ̀mí ara ẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan tí ìmọ̀lẹ̀ lágbára láti ṣe lórí òkùnkùn nìyẹn tẹ́ ẹ bá rántí nígbà tí ọlọ́run kọ́kọ́ dá ọ̀run òun ayé ó sọ pé jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà kì í ṣe pé kò wùn pé kí gbogbo ayé wà bó ṣe wà ṣùgbọ́n ó wò ó pé òkùnkùn ò dá òkùnkùn ò lè bring result kò lè mú àṣeyọrí wá nítorí náà ìmọ̀lẹ̀ nílò láti dé ìmọ̀lẹ̀ nílò láti láti mú ààyè bá ohun gbogbo tí a bá ń ṣe bẹ́ẹ̀ ni mo gbàdúrà mo ṣe àdúrà fún gbogbo wa ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ mo gbàdúrà fún wa pé ìmọ́lẹ̀ ọlọ́run àlàyé yóò tàn sí gbogbo ìṣúná wa ní o iṣẹ́ wa ní o ìdílé wa ní o ohun gbogbo tó ní ṣe pẹ̀lú nǹkan tá à ń ṣe nǹkan tá à ń dáwọ́lé ìmọ́lẹ̀ ọlọ́run yóò tàn sí i bẹ́ẹ̀ ni mo fi eléyìí mo fi gbá orin tí mo kọ́kọ́ sọ fún yín pé a lọ wò fọ́nrán tí mo lá máa kọ́kọ́ lọ wò bẹ́ẹ̀ ni mo fi eléyìí gbá lẹ́gbẹ̀ẹ́ kẹ́ bá lè mọ mọ̀ wípé ọlọ́run tó ní ìmọ́lẹ̀ lọ́wọ́ ó sì ń tan ìmọ́lẹ̀ sí ayé àwọn yẹn ẹ má ro ara yín pin o bẹ́ẹ̀ ni bí ẹ bá ṣì wà láyé bẹ́ẹ̀ dá bá ṣì wà láyé ọlọ́run ò dẹ́kun àti tànmọ́lẹ̀ sí gbogbo nǹkan tí ẹ̀dá bá ń là kọjá bẹ́ẹ̀ ni bó ṣe rí gọ̀ngọ̀ngọ̀ngọ̀ nìyẹn ẹ jẹ́ ká máa dúró ká máa retí lọ́wọ́ ọlọ́run fún ìmọ́lẹ̀ rẹ̀ ní gbogbogbà èmi dẹ̀ mo ní ìgbàgbọ́ wípé bí ìmọ́lẹ̀ ṣe ń tàn sí ayé mi tó ń tàn sí ayé gbogbo wa bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ á tàn sí orílẹ̀-èdè yìí á sí àyíká wa á sí ohun gbogbo tí à ń retí látọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká padà sórí orin tí mo ń fún yín lẹ́sẹẹsẹ Hmm. eléyìí náà máa tún ṣe bí mo ṣe ṣe lẹ́ẹ̀kan ṣùgbọ́n lórí orin eléyìí hmm, ẹni tó kọ orin yìí ó jẹ́ nìkan tó jẹ́ pé ó máa ń kọ orin ìmísí wọ́n máa ń kọ orin ìmísí gidi gan ni o tí n bá fi máa ju orin yìí lẹ̀ ẹ̀yin gan níbi tí ẹ wà máa sọ pé hmm, arákùnrin yóò parọ́ tífẹ́ ò lè parọ́ <laughs> ọlọ́run ọba nìkan ni ò lè parọ́ ṣùgbọ́n lórí eléyìí ẹ máa rí pé orin ìmísí ni kò sí rọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ni ta ló ṣe orin tí mò ń sọ̀rọ̀ yìí Mike Abdul ló ṣe orin yìí wọ́n dẹ̀ pé àkọlé rẹ̀ ní kórede mo fẹ́ràn orin yìí nítorí pé tí ọlọ́run bá ti kórede wáyé ẹ̀dá hmm, á dàbí ẹni pé onítọ̀hún mọ̀ ṣe ni ẹ gbọ́ tí bíbélì sọ wípé nígbà tí ọlọ́run dá ìkólọ Síónì padà àwa dàbí ẹni tí ó ń lálàá bẹ́ẹ̀ ni ó máa dàbí fíìmù ni á dàbí wọn wo fíìmù <laughs> ọlọ́run ti kórede jésù ti kórede ó ṣe kórede sínú ayé wa bẹ́ẹ̀ ni ire yìí á yí wa ká gbogbo ẹbí ojúlùmọ̀ ọ̀rẹ́ àti ara ló máa jẹ àǹfààní àti ìgbádùn oore tí jésù ti kó wa sínú ayé wa ẹ jẹ́ ká lọ ṣègbádùn ká lọ jẹ̀gbádùn orin wa ẹ ìránṣẹ́ ma Mike Abdul lẹ́yìn náà wọ́n wá ṣe àfihàn fọ́nrán orin tí mo pe àkọlé rẹ̀ ní ṣé kí n sọ irọ́ mi ò sọ ẹjẹ́ á lọ wò tá a bá fi máa dé máa padà sọ fún yín orin tí orin náà jẹ́ in fact ẹ̀yin gan máa tiri kò ní ní ìdá ti sọ fún yín mọ́ ẹjẹ́ á lọ wo Kóredé jàre à ń padà bọ̀ ètò ṣì ń tẹ̀síwájú ìjọyà lẹ́tọ̀ọ́. mo ṣí ilẹ̀kùn o ire wọlé wá ire ti wọlé tọ̀ yín wá ó ti wọlé tọ̀ mí wá ó ti wọlé tọ̀ gbogbo wa wá bẹ́ẹ̀ ni o àgbájọpọ̀ ọwọ́ tójú ti yẹ ti gbogbo ara báyìí lẹ́yìn lè fi ń kórè kí wọ́n ṣe ilé nìkan àtẹ̀yìn àti mí ń <laughs> gbàdẹ̀ kì í ṣe ilé ṣe àbẹ́yẹlé lẹ́yìn ni èmi ò kì í ṣe ẹyẹlé o mi ò kí ń ṣe iṣẹ́ ẹlé ṣùgbọ́n ọwọ́ wa báyìí gbogbo ara wa báyìí kìkìdá ara wa la máa fi kó ire wọlé lọ́sẹ̀ tuntun tá a bẹ̀rẹ̀ lónìí àti wípé lónìí ọjọ́ ìsinmi ire ọlọ́run ire àti ayọ̀ ọlọ́run yóò bá wa ṣe ìsinmi òní àti títí di òpin ọ̀sẹ̀ tá a fẹ́ mú ẹ ẹ jẹ́ ká tètè lọ sí orin tó kẹ́yìn ṣùgbọ́n ká tó lọ sórí orin tó kẹ́yìn hmm ibi ìbàyìí làá fàdágbá ìtòrọ̀ sí ó tún máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ ká tó tún mú ìjóyà wá fún yín ìjóyà orin ẹ̀mí ìjóyà ti ọjọ́ ìsinmi ìjóyà ti ọjọ́ ìsinmi tó ní ìmísí ó ti yé yín ìsinmi tó ní ìmísí tó lè kéka àfi sùúrù ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ kó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ká tó tó fún yín ní orin àdídùn lórí ètò yín àkọ́tọ̀ ètò wa ìjóyà bẹ́ẹ̀ ni lórí Orísun tẹlifíṣàn orúkọ tèmi ni Bólúwatifẹ́ ọmọ tanimọ̀mọ́ ọ̀rẹ́ yín pàdé yín MC Tifẹ́ for short ẹ jẹ́ sáré lọ jẹ̀gbádùn àkórajọpọ̀ praise medley bẹ́ẹ̀ ni àwọn orin yìí tí ìkànnà àwọn ọ̀rẹ́ wa Ayọ̀ Adéwọlé ṣe Ayọ̀ Adéwọlé tó ń ṣe kọ́mẹ́dì eh, eh, tó ń ṣàwàdà bẹ́ẹ̀ ni àwọn náà ń kọrin ẹ̀mí ẹ já lọ ṣe àkọ́rajọpọ̀ ká lọ wo àti orin tí wọ́n kó papọ̀ yìí fún ìgbàládùn wa ní ọjọ́ ìsinmi kó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ káfíńre àti ayọ̀ pàdé ẹ̀yin rèé èmi rèé ó dàbọ̀. <laughs>